آدم عليه السلام ثم الله أرنا النبي سواه كما كما النبي في عنده لا نوتر النبي أنا جمع ملائكة ما جمع ملائكة جمع بين نوتر ملائكة في النبي أقلت تنجمع wọ́n á rán wọn pé wọ́n ti jẹ́ mọ̀lẹ́kà yìí jẹ́ fún ìránṣẹ́ mọ̀lẹ́kà yìí ti jẹ́ fún ànábì. èyí ìránṣẹ́ wọ́n ti jẹ́ fún wọ́n wá fi kú pé iṣẹ́ wọ́n jẹ́ fún ọ̀pọ̀ náà jẹ́ tẹ́lẹ̀. eléyìí ni sọ àwọn rọ́sùlù di rọ́sùlù ṣùgbọ́n wà nábì iṣẹ́ tó fi ránṣẹ́ táwọn pọ̀ ní fún ọ̀tẹ̀ ìdí mi táwọn ti ń jẹ́ ànábì. Fún àní bí wọ́n jẹ kò túmọ̀ sí pé tó bá jẹ iṣẹ́ ìwọ́n jẹ ọ̀pọ̀. Ṣùgbọ́n wọn ò tún láti wọn fún ọ̀tẹ̀. Wọn ò láti wọn fún ọ̀tẹ̀. Yàtọ̀ táwọn àrẹ́ńtẹ́ tó ti wọ́n tún láti àwọn tó jẹ́ sábẹ́.

àwọn ànábì yìí ẹni ẹ̀sán ni wọ́n lórí ẹlẹ́dàá wa tó ń sàwọn lẹ́tà láàrin àwọn èèyàn tó dá ó wù ní ọpẹ́ bẹ́ẹ̀ pọ̀tọ̀ yàrá lẹ́yìn ọwọ́ òun ló ń kọ́ sí ní ẹni náà lẹ́yìn kíkẹ́. ومن الناس ọwọ́ àwọn ló máa ń ta àwọn àránṣẹ́ rẹ̀ lẹ́tà láti lọ àwọn àláìka bẹ́ẹ̀ náà ló máa ń ta àwọn àránṣẹ́ lẹ́tà láti lọ àwọn èèyàn. kò sí ìlànà kan bẹ́ẹ̀ kò sí ìgbára gbóná kan eléyìí téèyàn lè ṣe téèyàn lè tàkàrà rẹ̀ bí àlẹ́ yìí. ذلك قال لماذا أن تضاف الله ثم عن ذلك أن تضاف ثم كلام عليه الله أعلم حيث يجعل رسالاته اللهم بتهم التي ينزل ذلك ما مني الله pàtàkì pé ká máa nípa wọn nítorí pé nígbà wọn kọ́ oríkun kan ní nínú àwọn oríkun gbàgbọ́ òdodo bẹ́ẹ̀ ti rí nínú àdébí ìdílé àrẹ ìṣẹ̀lẹ̀ قال فأخبرني عن الإيمان قال أن تؤمن بالله وملائكته وكتبه ورسله ورسوله قلنا له لك ما لك لما أولكم تبعدوه سنة أولا قالوا فما أنزل الله واليوم الآخر وتؤمن بال... وتؤمن بالقدر خيره وشره أسمع ثم ما أنزل الله لا لا أولا أنا أعبدت أجابتك كلمها آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله لا نفرق بين أحد من رسله قولوا آمنا بالله وما أنزل إلينا وما أنزل إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى وما أوتي النبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون لا نفرق بين أحد منهم أي شيء فيها لا يرحمة إلا وأن شاء الله إليه كان أبا هذا وإليه فقط يجي يجوانا دعام àwọn ìṣòro gbogbo àwọn ẹ̀ṣẹ̀ ọ̀wọ́ wọn náà ní ọmọ ọgbà kù wọn kì í ṣe òró lé apá àjápá àti nítorí kẹ́kẹ́kẹ́ni tó bá fẹ́ sẹ́ ìgbàgbọ́ tọ́ka nínú àwọn ànábì ọ̀pọ̀ tó bá sẹ́ ìgbàgbọ́ tọ́ka nínú àwọn ànábì ọ̀pọ̀ tọ́ka ní kankan rẹ̀ ní jẹ́nìyà ó ti sẹ́ ìgbàgbọ́ tí gbogbo wọn lọ́pàá. الكفر بنبي كفر للأنبياء كلهم كما تسمى وتعرف ó ti ta ìgbàgbọ́ sí gbogbo àwọn àtẹ́rẹ̀ torí ẹ̀ nígbà tó ti jẹ́ orígun kan pàtàkì nínú àwọn orígun gbàgbọ́ òdodo lọ́dọ̀ àwọn mùsùlùmí àwọn tó gba ìjàpá mà nípa wọn nítorí pé èmi náà gbàgbà ìyẹn mú káàkiri láti mà nípa rẹ̀ olú ẹlẹ́dàá wa sọ pé ìlànà ìṣẹ́yìn lẹ́gbẹ̀ẹ́ ọ̀sìn wọ̀ọ́mù yàrá ẹ̀ àbáwọn tó bá jẹ́ pẹ̀lú òdodo wọ́n ti mọ̀ nípa tẹ́tẹ́ rẹ̀ báwo ló ti fẹ́ sọ fún kó ọ̀pá kan ní nǹkan tó mọ̀ nípa rẹ̀ nítorí pé الإيمان بشيء فرع عن العلم به إن دين وبصر هو الشيء إن صوت على يكون مطلقا من قال ذلك ìrẹ́ náà lẹ́sẹ̀ rí pé lọ́dọ̀ àwa òní ẹ̀rí pé ká wá náà ó ti wá ju ká sọ̀rọ̀ ó ti wá ju ká ṣiṣẹ́ báyọ̀ ẹnàbó lẹ́ẹ̀rẹ́ ilẹ̀ rẹ̀ lọ́wọ́ wọ́n ti lọ́wọ́ fẹ́ẹ́ rí wáyé nípa kókò sí kankan tó sọ láti kò ní ojú ọ̀sẹ̀ àyàfi ọmọ kò sì máa wá àforíjì. صار إلى الأخي مرحبا البخاري رحمة الله عليه رفع حديثي من مجرى كتاب العلم قبل القول والعمل هو قال أيها فعلم أنه لا إله إلا الله واستغفر لذنبك فبدأ بالعلم قبل القول والعمل وما لدى قبل قلوب الايمان في ذاته بعد لا الجواز بعد جابا وقول سنو مانيا مانيا سنو وارو سنو جابي ونو لا تنسى ونو لا تنسى ونو لا تنسى ونو لا تنسى ونو لا تنسى ونو لا تنسى ọ̀nà tó tara ìmọ̀sájáde ọ̀tara ọ̀kan tó dúdú ọ̀tara rẹ̀ jáde ọ̀pọ̀lọ tó tó kókò fèrèkìtì inú rẹ̀ lọ́kà jáde kí làbá gbéyà nínú òjò kí làbá gbéyà nínú àìmọ̀ òsì ní abẹ́ gbéyà òjò ìmọ̀ pàtàkì púpọ̀ orí ẹ̀ ló ti dẹ́kun síwájú gbogbo nǹkan kí ẹ ṣe ìmọ̀ nípa gbogbo nǹkan ló síwájú gbogbo nǹkan ìmọ̀ nípa ọlọ́ ìmọ̀ nípa ìdílé ọlọ́ ọlọ́gbọ́dọ̀ tí wọ́n bá ti gbogbo nǹkan kó ní kálukú gbogbo fún wa wa. ọgbọ́n wọn lè rà ọgbọ́n wọn lè kọ́ tó bá tó pè ọgbẹ́ nípa àmọ́ nípa ẹ̀sìn olóṣù lásán náà máa jẹ́. lórí gbogbo ní àwọn ti láyé wọn náà ní kálí wàá jẹ́ fún ọmọ olóṣù kan. ẹ̀sìn yóò ṣe é kó tó ti dé ìmọ̀lọ́lá ní ọkùnrin torí àgbọ̀dọ̀ wá mọ̀ àwọn ànábì ọlọ́ àwọn ẹni àpọ́nlé ni wọ́n olú ẹlẹ́ta wá fún wọn bá ẹni ẹ̀ta ni wọ́n àwọn tí wọ́n tí wọ́n jáde ra wọn yàtọ̀ sí wa tó ti pọ̀ ń pa wọn wọ́n ń darí wọ́n sọ pé ìwà ànábì kan náà oníwà ìránṣẹ́ náà àbótólì kálẹ̀ ń tọ́ ránṣẹ́ ànábì wọn wọ́n ránṣẹ́ mengarahnya para para timangnya untuk para mulai dalam panah itu mereka orang itu ada dua mesika akramakumullah Allah, yang sah lawan dari Allah untuk dunia masih para ini kok dunia masih sejaga oleh para Allah oleh para Allah para Allah àwọn àyàn jẹ́ ẹ̀kọ́ kẹsẹ́ ni wọ́n wọ́n ti ṣe ìjàmbá náà máa ṣàmúlò mága nítorí wọ́n sọ fún ọlọ́sọ nítorí olùkọ́ lórí nítorí òkú lórí fún olùsè lórí àbẹ́ ìṣe ṣe lórí fún olùsè pamọ́ láti ìjọba ẹ̀mẹ́ ilé ìjọba ẹ̀mẹ́ pamọ́ ó lé díẹ̀ rárá àwọn àyàn jẹ́ ọwọ́ àwọn ìṣẹ̀dá ẹ̀kọ́ kẹsẹ́ ni wọ́n. اقترب للناس حسابهم وهم في غفلة معرفون olùyàlẹ́ dáwà dáwà jù pẹ̀lú àyà yìí lórí pípé ní àlùkòyà ó ti súnmọ́ ó ti wọlé sísan ó tilẹ̀ jẹ́ pé àwọn èèyàn wọ́n kọ́ ní kọ́ra wọ́n gbàgbé nípa rẹ̀ wọ́n mọ̀ pípé ní àlùkòyà náà ti dé àwọn ọmọdé bá ti gbé wọn máa ṣèpalẹ̀ mọ́ ẹ ẹ bá dájọ́ sọ́nà ẹlẹ́sìn máa lọ rí ọkọ àmì ilẹ̀ yóò fi gbéyàwó àmì ilẹ̀ lọ rí ọkọ àmì ilẹ̀ kù lọ rí àmì ilẹ̀ bẹ̀rẹ̀ tẹ́tẹ̀ tẹ́tẹ̀ gbà ẹ̀rí pé palẹ̀mọ́ wà gbogbo ọ̀kan nínú àwọn ọ̀kan wọ̀nyí àti nǹkan ní ìpalẹ̀mọ́ nítorí kọ́mọ̀bà àjẹpẹ́ nígbà tí nǹkan ìbá dé iná àná máa wá gbìyànjú. láti máa pọ̀ àwọn ènìyàn ọ̀pọ̀ pẹ́ ojú wa lọ́pẹ́ sí òjìnà lọ́dọ̀ olú ẹlẹ́dàá wa. إنهم يرونه بعيدا ونراه àwọn náà wò sókè ń dàpọ̀ yá dáná pẹ́ àwọn àwòkó tó máa ipe ìdílé dáńtí àdúgbò Muhammad sọ̀rọ̀ wọn ni wọ́n fi ọ̀sẹ̀ lẹ́nu wáyé sábẹ́ ìdílé kọ́ máa jẹ́ ìrìnàjò ẹ̀sẹ̀ yìí. ní gbogbo àpáńlá yìí àmì ńlá ni lórí tó lè da òkèèyà ìgbé da òkèèyà àmà àríwá ẹ̀ ọ̀nà ìfà àbábẹ̀là pẹ̀lú tààrà ètò tó máa ti gbé ọwọ́ sí ìgbà tààrà ọwọ́ sí tó fi dùkọ́ àbábẹ̀là lọ ọ̀nà ìtò kù ti lè da àmà òkèèyà ọ̀nà làálò lórí yọ láti ìlú náà ọ̀nà làálò ló ti jẹ́ ẹgbẹ̀rún kan ọdún ó lé ọgọ́rùn-ún mẹ́rin àti ọdún mẹ́tàdínní ọgọ́ta àti lo one thousand four hundred and fifty seven years láti dọ́kẹ́ fi kí àwọn ìṣòro máa gbẹ́dọ̀ ìdílé ní ọ̀rẹ́dẹ́ títí lónìí gbẹ́dọ̀ ìyá àwọn ẹ̀yọ́ ọwọ́ sẹ́yìn ló fi dùn yọ ọmọ sàn yẹn jẹ ọmọ èèyàn yọ ọmọ ti àná ní ọmọ ọhún sẹ láti fi kú kọ́mọ ọmọ ara rẹ ó ní ẹsẹ̀ ẹ̀rọ tó ló dà mọ̀ wá ẹ̀kọ́ ẹsẹ̀ ẹ̀rọ tó ló dà mọ̀ wá ó ti lálà tó tó ti ti tó tó tó ti ti dà lẹ́yìn náà ẹni tó lọ kọ́kọ́ tó pé lóṣèlú pípọ̀ tó lù wọ́n má dàgbẹ́ mọ́tò wọ́n ń pè lọ lọ́rùn ní kára ọpọlọ rẹ̀ yóò pèsè wákàtí méjì lóòrùn tó jáde tó wà á hàn àtúbà ṣe dùn láàmà yìí wọ́n á ṣe máa ń ta alákọ̀ ara kan wọ́n náà ń ṣàdúrà wọ́n ní kọ́ ọdún ọdún kan bàbá wọ́n náà ṣe á òkú pẹ́tọ́ rẹ̀ tọ́jà ní ojú pé wọ́n jẹ́ kọ́ tí kò tó bá lọ́dún kan ó sì ní ìdàkúdà ó tó di àlò ọdún mẹ́wàá kò lè ọdún ọdún kan ọdún mẹ́wàá ní ìlú ọ̀dàbí ọdún méjì ọdún ìwọ ọ̀rọ̀ ń bọ́ mẹ́ lórí ìjà ọdún méjì ọdún tẹ̀lé ìtumọ̀ sí pé ìgbé ìdàpọ̀ yà máa ti súnmọ́ ìjà lọ. àwọn èèyàn láti àyè tí wọ́n bá ń kọ́ra wọ́n padà báyé wọ́n ti ronú nípa kú ẹni tí màá kó bá bá kú àti tó gbèsè àkọ́kọ́ nínú ìgbésẹ̀ tó ìdàpọ̀ yà نقول الموت قيامة الظهر قيامة الظهر بكل ذلك القيامة في الليل القيامة في الليل هي أكمل لم يوضع من تعليمه تقول بكل من جال القيامة لكن فلم يوضع لا أقوله الله أعلم الله سلامة شوفا بكل القيامة في السماء يتطرق للناس الإسلام ti rò táàkì ọmọ ti fún lọ́kọ́ pẹ́kì ìmọ̀ ti táàkì wá sí pé ìṣirò ní dé àti lọ́dọ̀ tó ń dàgbà yára ó túmọ̀ sí pé ń nínú nǹkan ó ti súnmọ́ láti sọ pé dáàtì nínú rẹ̀ ti súnmọ́ ìṣirò dáàtì lọ́dọ̀ tó ń dàgbà yára ti súnmọ́ ó túmọ̀ sí pé dáàtì nínú rẹ̀ ti súnmọ́ ìyẹn tó ń dàgbà yára káwé yóò ní parí ẹ kà lọ rẹ ní ìtọ́kùn ẹ máa tẹ ara yín náà ẹ yọ parí nígbà tí sọ bí ọ̀nà ẹ̀ka tó gbé wọn lọ yọ pàdé tó ti bá ti bá tó ti ẹ yọ parí ọ̀nà kọ́kọ́ tó tọ́ka ẹ̀ka máa ń sẹ́nà wá sí wọn kọ́ ìlànà ìṣá ọwọ́. gbogbo ẹ̀dá ti lẹ́nu sọ́nà méjèèjì àtìlẹ́ méjèèjì gbogbo wọn kò gbọ́n dandan ẹ̀là àmàlẹ́ṣà ọ̀wọ́ àyàfẹ́ tó wọ ọ̀wọ́ àkókò ní kú táwọn kan bẹ nínú ẹ̀dá ọ̀wọ́ tó ti kó wọ ọ̀wọ́ tó káwọn ọmọ bẹ́ẹ̀ ni. ويطوف عليهم ولدان مخلدون من المسجد àwọn ọmọ wẹ́wẹ́ àwọn ọmọ wẹ́wẹ́ kan wọ́n bẹ́ẹ̀ ní àlùjẹ́nà tó ló wá dá ike wọ́n máa ń ṣiṣẹ́ sí àwọn ọmọ àlùjẹ́nà tó ló ẹlẹ́gà wájọ wọ́n mọ̀ sí àlùjẹ́nà náà ní ìwà wa wọ́n máa wọlé wọ́n máa wọlé wá kọ́ máa àlùjẹ́nà wọ́n máa ń sí àwọn ọmọ yẹn làwọn tó ti kó wọn máa bẹ láíláí wọ́n máa bẹ gbẹ́rù kété àwọn òní kú àwọn òní rùn ní ìgbà tí màláìka ìsìnkọ̀fẹ́ yóò fẹ́ atẹ́kùn sí o lọ́ba fẹ́ atẹ́kùn sí o tí gbogbo wa kàn ní gbogbo kálukú gbogbo kó wa lọ́ba fi kí wọ́n tún lópa dáadáa àwọn kú lọ bí ẹni tí ò sáyé àwọn ọmọ yìí làwọn òní kú bẹ́ẹ̀ làwọn ẹ̀dá tó wọ ọ̀lá tó bá àwọn ọmọ wọn ní kú ṣùgbọ́n gbogbo olórí tẹlẹ́mù àwa tó gbogbo ara wọn ló fi kọ́ gbogbo wọn wà ní òun náà bàbá ẹ̀kọ́ náà ẹ̀yìn ṣe ti ṣe máa wá sí kò àwọn bàbá àwọn kú mẹ́tẹ́ sọ fáwọn àwọn kò ti súnmọ́ wọn kú kò dé àwọn bàbá bàbá sojú àwọn bàbá bàbá wa kò tún sojú ìtì wa kò sojú àwọn bàbá bàbá wa kò sojú àwọn bàbá wa àwọn náà ọ̀dà tí wọ́n sábà bẹ̀rẹ̀ ní láti lè sọ àbọ̀ wọn ìdí wa ń yàn láti fún wa. lórí dágbélé ayé ṣe ó ti súnmọ́ ó ti súnmọ́ pátípátí ìgbẹ́ náà ìyá àmà ti súnmọ́ wọ́n ó ń ṣe ọkùnrin díẹ̀ láàárín wọn ṣùgbọ́n àwọn èèyàn inú ìbọn ní wọ́ra ni wọ́n wà inú ìgbàgbéra ni wọ́n wà ó mú wọn kàkàkì ìpàkọ́ sí ìpalẹ̀ mẹ́tì ọjọ́ yìí ó mú wọn mọ́ múra rẹ̀ bí ọjọ́ òfin dàgbé yá mi. ìjọba ní ẹ̀ka ti mọ̀ pé ń bọ̀ ṣé ìpè dáadáa bá máa lọ́ọ́ ti bọ̀ ṣé ẹ̀ka ti nípa tó òdodo sí pé nǹkan tán bọ̀ èèyàn máa pa ìyàmá wọn. ó dàbí ọmọ rẹ ló ti kó omi lọ́jọ́ ọmọ mi ọmọ tó ọjọ́ kan lọ ọmọ ìjà ọlọ́ lẹ́yìn àtàlá bí a ó sì ọmọ yìí lọ́ọ́ lọ́kọ́ ó rí pé láti ìgbàgbé ọmọ tí o sì ti sáà ti lọ ilé ọkọ iná láti máa palẹ̀ mọ́ pàtó lọ ilé ọkọ rẹ̀. Ẹ bá ra àkọ́kọ́ wọ́n bá fi kí ẹ ti lẹ́sẹ̀ lé àmọ́ ọ̀la ọkọ máa yẹn lórí ìpàdé ọ̀la lọ ilé ọkọ sí. Wọ́n máa jẹ́ ike àti ẹ̀dín wa kámẹ́rì a lè yí kámẹ́rì owó rà láti bá ara rẹ̀ lórí kó lè bá àrímú lọ ilé ọkọ rẹ̀. Bẹ́ẹ̀ Ìgbọ̀nsẹ̀ ẹ̀ máa ti mọ̀ pé ń bọ̀ tó ń ta ìmọ̀gbà tí ń kọ́ pàtó. Ìmúra là á múra rẹ̀ dé. Ìpalẹ̀ má là á palẹ̀ má dé. Gbogbo ilé ìfẹ́ nínú ìṣesí ọmọ èèyàn tó ní làákà ìgbọ̀ngbọ́n. Òfin nù kẹ́kọ̀ọ́ ta kó làákà ẹ̀. Nítorí pé a ti mọ̀ pé gbogbo tí bá ti ń bọ̀ yóò dé náà. Gbogbo tí wọ́n bá ti dájọ́ sí. Láì pẹ́ ọlọ́run lọ́pàdà pọ̀dá. Ọpẹ́ lọ́yà olóko nítorí pé bákùnká jì ọjọ́ máa rí bí àná òun náà máa rí bí àtiwọ̀ ọjọ́ ìgbàlá náà máa súnmá sábàdà tí ń tọ́jọ́ kù lórí ẹ̀ tọ̀tọ̀tọ̀rọ̀ lọ́ọ̀lì náà ti ń gbà ààbọ̀ olùwẹ̀lẹ̀ náà wọ́n bá báyà yìí náà wá létí pé tá a bá gbàgbé títí ká má gbàgbé wípé ìdí wọn wá súnmá ìgbéǹda ìyá àmàdé kan lóníkàlùkù wọ́n má tó àkókò yẹ wọ́n má gbàdúrà wọ́n ní ìpadà mọ́tọ́ta lọ́mọdé ẹni tó ti léke lẹ́nu òkú lẹ́yìn nìkan kéde lẹ́yìn nìkan wọ́n ti lọ́kọ̀ fúlẹ́sìn mẹ́rin lẹ́kọ̀ọ́ ìmáàmì nínú kọ́nùkọ́ra ni wọ́n wà lẹ́nu tó ti léke wọ́n dàbí ìpamọ́ ní ìgbésẹ̀ ìyá náà ọkọ̀ ní ìpele ayé. Ní ẹ̀rọ àti ìkọ̀yìn sí ìkọ̀ọ̀kan lọ́kọ̀ ọdún nìkan. Bàtà ìkọ̀yìn sí ìgbẹ́ni àkùnyàrá lọ́dà tó láti pè é nàgbà ó lè kọjú sí ẹ̀kọ́ tó ìpele ayé. Ẹ̀kọ́ wọ pé nínú náà ní ìpínlẹ̀ kò sì sí ìkọ̀ọ̀kan tó lè dẹ́kun náà yẹn. Lórí pé ilé ayé àtọ̀tẹ̀lẹ̀ rẹ̀ ilé ayé àwọn òsì ti sábà lọ báyìí wọ́n ẹni tí òsì dáadáa lẹ́ ń dáláta kò sí fúlọ́dù kókó ọkọ lára nílé àbíjọ ọ̀rọ̀ tá a mọ́ ọ̀sẹ̀ ara rẹ̀ dá gbẹ̀dà ìyá rẹ̀ tuntun náà eléyìí ọ̀rọ̀ àtúmọ̀ tuntun ká máa wá adé ìgbè ká máa bá lọ́dọ̀ kí ọdún tá a wọlé ọ̀nà ìṣèjìlá yọ̀ wá tó gbé ọkọ̀ wọ́n á ní déètì wọn ó ní kẹ́kẹ́ káàbọ̀ ọ̀bọ̀ two thousand and twenty three wọ́n ti sara rẹ̀ náà àwọn tó kúrọ́ ju ọlọ kí wọ́n ti wọ́n wo orúkú ti ẹ lọ àwọn náà ti pa pa pa pa pa pa pa àwọn tó ti gbogbo ẹ̀ náà wọ́n bọ́ wá wọ́n ẹ̀ ìrọ̀ ọmọ padà hàn nínú tó ti dẹ̀ ìyá ọ̀sẹ̀ tí wọ́n mọ̀ bàtí bọ̀. لا لا يعرفكما الله أمير أن تقول وعادك وثاني ضمع قال وبعدين ملائكة جبريل عليه السلام قصة البيت طلع نعم. منه محمد صلى الله عليه وسلم من بعد الإسلام أتي الإيمان أتي الإحسان عليك عن قال فأخبرني عن الساعة من رواية الحكم منه نقع رابطنا من دار القيامة هم منه نقع رابطنا من دار القيامة نقع صلى الله عليه وسلم هو لا يقال الله عليه الآن ملائكة جبريل أنت لا تسمع عن قرن ملائكة جبريل أنت لا تسمع عن ملائكة جبريل لذا ọ̀pọ̀ àwọn àgbáyé àti wá gbogbo rẹ̀ fẹ́ àti gbogbo àwọn àgbáyé àti ànẹ́kọ̀ Muhammad sọ̀rọ̀ wá àgbà lè gbẹ̀lẹ́ púpọ̀ ọjọ́ òun máa pàtó ìgbẹ́jà ìyá kan náà ẹjẹ́ àpòkùn sí pàǹpà nípa ọjọ́ lóṣù ẹjẹ́ àwọn ọjọ́ tó wọ́pàá ànẹ́kọ̀ wá ti dáná. ما المسؤول عنها أعلم النساء إلا بخير الفرد أم الفار ينقص يعني غير الفار بل قص غير الفار بينها إن عمان ìpàdé òjòjì àtìgbẹ́ ìdá àti náà dá ẹ̀ náà pẹ̀lú ìdá alára pa èyí lórí ẹ̀ ọlọ́wọ́ àìsàn ọ̀dẹ́ wọ́n ti lọ lọ́dá ní ma ìgbà wọn ní ilé ìjọba ìyá àmọ̀ gbogbo nígbà tí wọ́n sọ fún ọ nípa ọjọ́ oṣù ọdún àkókò wo ni ilé ìjọba ìyá àmọ̀ wọn wọn fi ìkúrẹ́ ńlá oní ẹ̀ wọ́n fi mọ́ ọ wọ́n ti jáde gbẹgbẹ́ láti fi tí wọ́n ti rọ́ burúkú ni oríṣi ọmọ oníkan lọ́nà nípa ìgbà ọdún ìjà ìyá àmọ́ pọ̀. àwọn ẹni tí ọ̀gá gbọ́ nípa ìjà ìyá àwọn ló máa ń ṣe léèrè nípa àtàwọn onípọ̀. àwọn àna ló sọ pé ǹjẹ́ ìjà aláwọ̀ ọ̀gbà tí ń bọ̀ wàá fi ń bẹ́rù bá wa. ẹ lápò ẹgbàá bẹ́ẹ̀ ẹ má wulẹ̀ kọ́ la fẹ́ ẹ̀kọ́ ọ̀kọ́ la lẹ́ni tí ọmọdé àti ń bọ̀ níjẹ́ ìdí yóò ti jẹ́ ìgbàgbọ́ àti ń bọ̀ àwọn ọmọ tó kò ti ti jẹ́ bẹ̀ ẹ̀tọ́ ń pa ọmọ lásán fún wa bẹ́ẹ̀ ni ẹni tí ọ̀la ti gbà kọ́ ló máa ń béèrè ìgbà tó ń bọ̀ ó lè kọ́ máa béèrè ẹjọ́ sà ìgbà ọmọ ẹ̀ máa kú àtọ́kù rẹ̀ ẹ̀mẹ́gbà wọn ló ọlọ́run àìsọ̀jẹ́ ọ̀yìnbá lọ́mọ́gbà وهو في غفلة معرضون سوى أولاد السمر ثم أولا بعدين وقال القرآن مجال فتاة في فقط يا رفع كل الخيار والله لم يعرف وما يعرف ويشعر آية يعرض ويقول سحر مستمر àti pé bàtà bá ní àpẹẹrẹ kan eléyìí tó ti pé ń tọ́ka sí ìgbésẹ̀ àtìyá àtàkà ló ti súnmọ́ ara àmì tó ti súnmọ́ náà lẹ́yìn yìí ẹjẹ́ tó ti fúnra lẹ́ẹ̀ta sí lẹ́ẹ̀ta ó ní máa pàṣẹ ọ̀yọ́ òṣùpá yọ ó sì pín sí méjì láyé àtẹ́kọ̀ọ́ Muhammad sọlọ́mọ́ àwọn àríwá àríwá tẹ́lẹ̀. إليه بلوى توقع فيه زي منظورة القمر وإذا قدرت الساعة وانشق القمر اقتربت الساعة وانشق القمر جل قيامة الجمعة إليه هنا من صفات الكريمة في مجد يعني طوال يا أيها الأهل àwọn arìnrìn ní pọ́ọ̀tù bá fún ní ọkùnjúmẹ́tò bẹ́ẹ̀ làwọn ẹni tó wà ní kùtù àwọn náà ní pọ́ọ̀tù bá fún júmẹ́tò àwọn tó wà ní kùlọ̀ wọ́n ní pọ́ọ̀tù bá fún júmẹ́tò bẹ́ẹ̀ gẹ́lẹ́ làwọn ẹni tó wà ní kùwà làwọn náà ní pọ́ọ̀tù bá fún júmẹ́tò lẹ́yìn ìgbà nínú àmì títí ìgbé ìdá òkèèyà mọ́ ó súnmọ́ torí ẹ̀ sábà wá yá àpẹẹrẹ tí tọ́ka sí pé ìgbésẹ̀ àpẹyà ta ló ti fún mọ́ yìí. àmì rẹ̀ àpẹẹrẹ ọ̀nà níta rí ìlú láì. àwọn àmọ̀ àpẹẹrẹ àjẹ́ ti tọ́ka ìjọba wọn níta rí. ara jẹ́ láwọn ikú ajẹ́ sí. ìgbésẹ̀ àpẹyà kọ̀ ló fún. wọ́n tú ajẹ́ sí. gbà àná tòbí ọ̀pọ̀ aláàbẹ̀ وراء المنية تتحمل nínú ọ̀pọ̀lọpọ̀ra táwọn èèyàn bẹ ni wọ́n wá wà nígbà tó ti jẹ́ pé ikú òun kálẹ̀ fún pátápátá ikú ti ń kálẹ̀ ẹ̀yìn ti ń bẹ ní ọ̀pọ̀lọpọ̀ra yóò mú yín lọ pẹ́ nígbà tí ẹ̀ eléyìí táwọn ẹni tí ń tọ́ka sí tó gbẹ̀dẹ̀ àgbẹ̀ àmọ̀ ti súnmọ́ ó tó ní làákàyè láti ṣe làákàyè gbọ́dọ̀ kó ṣe pé àwọn akọ́nukọ́ra inú ìfọ̀nukọ́ra náà làwọn máa wà ẹ̀ẹ́ nínú àmì tó gbẹ̀dẹ̀ àgbẹ̀ àmọ̀ eléyìí tó ní kálukú ní kálẹ̀ ti sọ̀rọ̀ bá àdìsí náà fún wa ní ìròyìn bá rẹ̀ oní ẹ̀rẹ́ bá kókó oṣù máa gbàwọ̀ àmọ̀ bá nà bẹ́ẹ̀ ni àkókò ti fún wa nínú àti ìpá àkókò gbẹdẹ òkè àmà ti fún wa náà ní lóṣù tó má jẹ́ borí tẹ̀sí sí pàlàbà mo bẹ́ẹ̀ ni báwọn obìnrin ọkọ̀ jọjọ àwọn ọkùnrin òkèèrè púpọ̀ bẹ́ẹ̀ náà ní ní lágbájábá sí ma wọn alóbìnrin lóbi títí àgbẹ̀ tó ti jẹ wọn alóbìnrin lóbi ara wa ti fi obìnrin àti obìnrin aláìsí wọn náà ti di ẹbí obìnrin lẹ́yìn náà ta ìmọ̀ obìnrin ti pọjọ ọkùnrin lọ́jọ́ pípẹ́ nínú àmì tó lè àgbè yá àmì ilé ìdáná ìṣòro wa àti ìṣẹ̀lẹ̀ tó ti fi mà wá wọn á fi hàn wọn ń ta yín kò tó sọmbẹ ìṣúdí ni wọn lò fún yín òrí bẹ́ẹ̀ rárá gbogbo àwọn àpẹẹrẹ gbogbo àwọn àmì ilé ìṣòro wa fi hàn yín wọ́n fi ń kàn pa kúta ẹ̀ mà nígbà ìgbà ìyá àmà tuntun mẹ́rin máa yà sí ẹni kékeré máa rọ kéré máa dẹ́sẹ̀ máyà kan òní wá bá wọn ilé ìṣèlú wa tẹ̀sẹ̀ sọ̀kalẹ̀ ní tuntun ní àdúràdú ẹlẹ́sìdámẹ́rù àyàfi wọn tẹ́tí gbọ́ ní ìtẹ́tí gbọ́ lásán ìtẹ́tí gbọ́ ọ̀sẹ̀ ní tó ti tó pàtàkì ẹ̀kọ́ tá a ti بشكل قاعدة تدرك الضبة ورأي ونوره أكل جاكم أضبتك أدبلا إلا استمعوا وقتك ومباركم ونقبى نقبى تنكبر ملوك إلا استمعوا وقتك وتنكبر ملوك وهم يلعبون ومعسلين torí ẹ̀ ẹ̀rẹ́dà àlùkùdà gbígbẹ́ ẹ̀rọ àfimálẹ̀ ẹ̀sàmùbá ti kò jáde ẹ̀rọ àfẹ́ ọ̀bí ọlọ́ ọ̀páyìn onímọ̀ àlùkù تسألون أهل الكتاب عما بأيديهم فلسطين كم جاء أهل الكتاب ذلك نقع في بلغهم èsè sẹ́yìn ọ̀gbà igbó ọ̀kadà ọ̀rọ̀fó ọ̀bẹ ìdẹ̀rù ní nǹkan tó ti fún wa ti yí padà wá ti tọ́ nínú àwọn àgbọn rẹ̀ ọ̀dọ́ àdúgbò yìí ọ̀nà ọ̀sùn wọ́n ti fi fún wọn ti dínkù bẹ́ẹ̀ nínú àwọn àgbọn rẹ̀ ọ̀ti dá ọ̀gbọ̀n láàrín ìdẹ́tọ̀lù kótó lórí láà síra àgbọn ọ̀nà ìdíra ilé ìtúnṣe ìgbẹ́ ọlọ́pẹ̀tàn jù ní gbígbé látọ̀dọ̀ ọ̀lọ́ alukóraani ló tuntun jù ní gbígbé látọ̀dọ̀ ọ̀lọ́ ẹ̀ẹ́dì là pẹ́ jùlọ ẹ̀dọ̀wó là pẹ́ jùlọ ẹ̀sọ̀wó là pẹ́ jùlọ tó hàn wò ìrọ̀ yìí mọ̀ pẹ́ jùlọ wọ́n bá ti wọlé rẹ̀ nípa jùlọ tó tuntun jù tó tuntun jù nípa gbígbé látọ̀dọ̀ ọ̀lọ́ làwọn náà kó náà ní alukóraani ló pẹ́ yálẹ̀ ní àwọn arúgbó dábì bẹ́ẹ̀ ẹ̀rọ àti ẹni nínú kíra ọ̀tọ̀ wọn tó mọ̀ kílọ́gẹ́ wà ní kíra tó jẹ́ pé títí ọ̀tún rẹ̀ ọ̀tún òògùn lọ́sí ọ̀tún nípa títí látọ̀dọ̀ ọmọ ìwọ́ bá tẹ̀lé ní kúkúrà lọ́wọ́ sọ́mọ wá bèrè nípa pàǹdà sọ́mọ bèrè nípa òkúta òkúta ní àwọn wọ́n ní àwọn wúrà ọ̀gbàtọ́ di wúrà òkúta ọláwọ̀ pàdà ọláwọ̀ pàdákà kò mú pọ̀ sí pàdà nígbà mí lórí ẹ̀ gbogbo nǹkan tọ́ǹbà ń wá inú àlùbá àyànmọ́ sí ní kọ́ ọmọ wa inú àlùbá àyànmọ́ sí ọmọ wa àwòrán náà lọ́nà ìṣúra tọ́ gbọ́dọ̀ tì í tọ́ gbọ́dọ̀ máa gbé ètò agbọ́dọ̀ máa ta ìmọ̀nà ń tẹ̀lé tuntun bẹ́ẹ̀ kọ́ ní ma fi àkùrá ní ìmọ̀nà tó kún sí làláyà òye ń bẹ́ẹ̀ tuntun bẹ́ẹ̀ ní ma mọ́gbọ́n táàkùrá ní ìpáyà tó pọ́n lẹ́nu kan wá sí ìsára kù torí ẹ̀ eléyìí túmọ̀ sí ní pé olúwa ẹlẹ́dàá wa ti fún wa ní síra eléyìí tó tuntun tó tuntun eléyìí tó tẹ̀ òdodo bí ọlọ́ọ̀rá yìí sáwọ́ náà tí ó ti pọ̀ náà ní ìmọ̀nà lọ́jọ́ pé gbogbo ń lọ́wọ́ ta àbùkù náà ní ìsìn. Láàrin ẹ̀jẹ̀ wọn kọ́ lọ́wọ́ ọkàn ọkàn tẹ́tẹ́ ọkùnrin eré eré lásán ló mú ọkàn wọn mú nǹkan kan rí wọn mú gbogbo wọn láàyè wọn sì bẹ̀rù lórí ìgbà pẹ̀lú torí ti jẹ́ pé ọkàn wọn ọkàn tó kún kéré ni bàyá tí wàá jábẹ́ mùsùlùmí ọkàn rẹ̀ pẹ́ẹ́tẹ́ ọkàn ló ní àkàtì ọkàn tí ó ronú nípa àtúwọ̀dá ọkàn tó fẹ́ tó yílé làbíyẹ dáhùn ọ̀pọ̀lọpọ̀ ọkàn eré lásán ọkàn ẹ̀fẹ̀ onílàlọ́kàn wa tó bá kọ́ ayé àgbọ̀ ayé ilé ìjọsìn pé ilé tí ikú gbọ́ ìdílà. abẹ́sílá bá sọ etí padà sípò nígbà táwọn bá sọ eré náà ìní wọn máa fi ṣe máa fẹ́ ẹ́ nígbà tó fi pé iná kì tó bó ṣe jìn lẹ́yìn sọ pé iná yìí tó bó ṣe tó ẹ dáhùn ṣé wọn ò lè bá wa dé sí ọ̀nà tó àwọn èèyàn kí ní dúró lẹ́nu ẹ̀ eré náà lọ́wọ́ àlórí ọkọ̀ ẹ̀sìn wọn. nínú nǹkan tí kókó sí lórí ọkọ̀ wọn bí eré díẹ̀ wọ́n sọ̀rọ̀ tó láta yé iná làwọn ẹlòmíì nígbà tí wọ́n bá gbé wọn ní sán nínú hayatun barzakhia ìsẹ̀mí sáré wọn ni wọ́n ti máa bá ìyá pàdé tí yọ ọmọ àti ọmọ sàn án kàn kó tó wá dúró ọ̀gbìn náà kúrẹ́ àná. gẹ́gẹ́ bí ilé ìtàkùrá ti fún àwọn òfin lọ́jọ́ lè fi fún àwọn àtàwọn ọmọ lẹ́yìn anáàrò ìyàwó fún àdéhà gbọdọ̀gbọ̀n wà àṣìyà ويوم تقوم الساعة أدخلوا آل فرعون أشد العذاب إن المسلم فرعون láti ìgbà tó bá ti wà nínú sàárè wọn àwọn tí ń bẹnu náà ìrànwọ́ àti àwọn ọmọ lẹ́yìn rẹ̀ tọ́ba adúgbò ọ̀gbìn náà kì í hàn olúwa wà pé pé ẹ ti fìràwọn àtàwọn èèyàn rẹ̀ láti jọ ṣe pèsè níṣẹ́ ọ̀gbọ́ ẹ̀fí wọn tún mú ìyá ẹlẹ́sẹ̀ ilé o tọ́ba máa ń mọ ọ̀dọ̀ ọ̀hún. wọ́n wá pẹ́ lórí ọwọ́ ajé amẹ́ríkà àwọn ìṣẹ̀gbọ́n ẹ̀ bàbá alùpùpù amẹ́ríkà ní ìta títà bá ń bọ̀ ẹ̀ bá ń bọ̀ ẹ̀ ti ń di aláṣà yìí. dáwọn kúkúrú nígbà tí ọba yìí nǹkan sí alukurani tọ́ka sí títún náà nínú Muhammad bàbá àdìsọ́nà tọ́ka sí tọ́wọ́ àtọ́sí bàbá rẹ̀ tó dàpọ̀ tó nípàdé bẹ́ẹ̀ àìgbàgbọ́ ni wọ́n ń pè lẹ́nu nítorí táwa lẹ́yìn náà tó ti lè fún rẹ̀ lóyún tọ́ọ̀bà gbọ́ gbàgbọ́dọ́ pé ìròyìn ní ọwọ́ ọ̀bá wọlé ìròyìn ìdánilẹ́nu Muhammad ìtọ́wọ́ bá rí sẹ́kà náà bá tọ́ kí ló tó kù nínú wọn ni wọ́n tọ́ sọ́ọ̀tà ayà kùránì yóò tún máa ní yọ àmà sọ ní ìwé lápẹ́ gbọ́dọ̀ ní o ìwé lápẹ́ gbọ́dọ̀ ní o tó tó kò yé wa kò ní yọ náà kò sì ní yọ láéláé nítorí fún àwọn aláìgbàgbọ́ nǹkan ti yé wọn lára ìṣẹ́ tó ń polongo ọkàn ẹlẹ́rìí iná lọ́kàn ọkàn tí èmú nǹkan ní kókó ọkàn ẹ̀sẹ̀ òun náà lọ́kàn wà ẹ̀sẹ̀ lórí mẹ́jọ ẹ̀sẹ̀ tí ìnà wà lẹ́nu. àti wọ́n máa bá wọn alábòsí sọ̀rọ̀ jẹ́jẹ́ wọ́n máa bá wọn alábòsí sọ̀rọ̀ jẹ́jẹ́ lórí pé kò lóògì ń bá wọn gbẹ̀dẹ́ àdàmú kò gbọ́ ọ̀hún máa wọ̀. àgbóṣí bẹ́ẹ̀ lórí ọ̀nà ọlọ́wọ́ á ṣe àlékún àmúdi wọn lórí àwọn ọmọ wa bá àwọn alábòsí torí wọ́n nílò ẹ̀jẹ̀ lè yẹ wọ́tọ̀ gbogbo ẹni tó bá ti gbàgbọ́ tá lọ rẹ̀ aláìgbàgbọ́ ti rẹ̀ àwọn múmi ní pátá lọ rẹ̀ tiwọn àwọn múmi ní ti tiwọn ni nítorí pé àwọn òní fẹ́ lórí ikú lọ́ọ̀dì olórí ikú ti bàtẹ́ ní gáàrí olórí ikú ti mú kí èèyàn kó bìtìrá ní kókó ní pápá àwọn olùwà kó tó ti mú wọn lọ́ọ̀dì ó kéré sí irú náà tó kú tí olórí ikú tó lè fi tó olórí ilé ó náà ní iná kọ́mọ pẹ̀lú kọ́mọ sọ̀rọ̀ àwọn èèyàn lẹ́yìn láìda nítorí kéré dùkú lórí ikú lè ti fi ọ́ lórí ikú lọ́wọ́ ayọ́ lórí ọkọ́ lórí ọkọ́ lórí ọkọ́ ọkọ́ kò sí tàbí ṣùgbọ́n yóò padà sọ ti kékeré ní ọkọ́ nítorí pé gbàtí mímì kan bá mí ọ̀ tí àdáwò kan bá bọ́ tí ìdìbò kan bá jà lórí rẹ̀ tọ́wọ́ àwọn olórí ikú táwọn dà láàyè àwọn ẹni tó ti pẹ́ àwọn pàṣẹ àwọn báńkì tọ́wọ́ fún wa nírò nípa tó jọ àwọn sọ pé kí àwọn ọkùnrin òjò àwọn òkú ọjà ti àtọ̀ ìrìn àjò kan ibi tó ti lọ sí ọkọ̀ tí ọ̀gbọ́n ọ̀gbọ́n torí ẹ̀ irú ẹni ẹlẹ́yẹ wọ́tọ̀ àwọn ẹni tí ọ̀gbà gbọ́ wọ́n mọ wá bá àwọn aláwùjọ sọ̀rọ̀ jẹ́jẹ́ ẹ ti mọ̀ pé wọ́n bá fi wúna ọmọ ọmọ ọ̀ọ́lì àwọn tòbí ti lọ́la òfin ní mádá lórí báwọn kan lọ́kẹ́ tó kójú báyìí tó báyìí lọ́kọ́ kí wọ́n ọ̀wá wọ́n fi fún kàmí ìṣẹ́ra tó sí ọ̀wá wọ́n wá fi kàmí ìwọ́n tó ṣe pẹ̀lú fún ọ̀wá ilé lọ́sọ̀ ọ̀dà alábòsí wọ́n mọ̀ sọ fún àwọn alábòsí ní jẹ́jẹ́ wọ́n mọ̀ bá wọn sọ̀rọ̀ jẹ́jẹ́ àlùhàlà ilé ìṣẹ́ ó tún ní ọ̀rọ̀ ẹ̀fẹ́ rẹ̀ lẹ́lẹ́ ìyá ẹni òsì làákà yìí à ó lọ ni ṣé ń sùn báyìí ń gbélé láti gbélé bàbá jẹ bàbá mi á ṣe ìgbàlódé á dáwọ́ tẹ̀lé lọ́wọ́ sábà tó wọn lọ sí wa èèyàn abala ti fi wa áà áà ọmọ ọgbọ́n ti fi pa ọ́ nígbà tó ní kàwá bá ni gbogbo eléyìí ọ̀sẹ̀ ọba ni wọ́n rán ọ̀sẹ̀ yìí ní abára ẹ̀dá wọ́n fẹ́ rán ìrìnàjẹ́ sáàmù lábẹ́ ẹ̀rọ wọn èèyàn títí wọn náà wọ́n fẹ́ rán ìrìnàjẹ́ sáàmù màláìkà lábẹ́ ẹ̀rọ wọn màláìkà títí wọn náà wọ́n fẹ́ rán ìrìnàjẹ́ sáàmù àjànú wọ́n máa rán ìrìnàjẹ́ wọn wọ́n sì lè rán ìjànú títí wọn náà ìtura kọ̀ọ̀kan wọn wọ́n wá ní wọ́n ti rán àwọn ẹni tí wọ́n á ní wa wọ́n ti rán sí wa àwọn èèyàn tí ń jẹ báàsì ń jẹun àwọn èèyàn tí ń wà nígbà wọ́n tẹ́lẹ̀ pé gbájú wọn ní wọn kà fún wa ó lè tọ́ ọ̀dọ̀ fún wa máa wá ká táwọn náà lọ yẹ ẹni tí a ná olú ẹlẹ́dàá ti sáàtì àwọn bọ́ọ̀dù wọn ti gbé wọn dání tí bàbá ńlá kù rẹ̀ yóò bu alọ fẹ fún ọgbà ọ kò lè tètè láyà ẹnì kan ò sí tó lè dáhùn àwọn tètè yìí máa sọ nípa tó ta fún náà lẹ́wọ̀n mọ̀kánná sọ̀rọ̀ láwọn àdìgbò àdìgbò wọ́n lè yàn bí sáwọn àwọn wá tó ń sàkóso ọ̀gbà bọ́ọ̀lù aláàbò ẹ̀jẹ̀ èèyàn kọ́lọ́ ẹ̀kọ́ ọ̀rán tí màlẹ́kà máa ń lò lórí ẹ̀fẹ̀ wọ́n bí wọ́n màlẹ́kà tó lọ́ba aláàbò yéṣeru muhammadu lọ ẹ̀fọ́ muhammadu ọmọ tálákà kìí sàbẹ̀sọ náà ni wa olówó kọlọ́lá máa bàbá rẹ̀ bá déyàn lá ẹ̀yà àìmọ̀gá ìgbọ́n kìí ṣe ọ̀kan nínú àwọn ọ̀sán wọ̀nyí kọ̀lẹ́tọ̀ sí táwọn fún ẹni. ẹni tó lọ́wọ́ ti pọ́njú bọ̀ wá pàpàjù wọn náà lọ́sẹ̀ wọ́n lọ́sẹ̀ ṣẹ̀kọ́n bẹ nínú àyà. Ìgbọ̀dọ̀ tí wọ́n sọ nípa pé Mọ̀hámà ti ní ìyàbí ìgbìn ni wọ́n ti sọ. Ọkàjọ́ tí wọ́n sọ mi ló fi ẹ̀kọ́ sọ. Lórí bá àwọn fẹ́ẹ́ fi kàtà kó fún jíjá nàbì rẹ̀. Àwa ti sọ pé bẹ́ẹ̀ ni. Gbàtó lọ abẹ́rẹ́ ànábì ìránṣẹ́ dáhùn ìyàbí tí wọ́n náà yọ ìyàbí tí wọ́n náà yọ ẹlẹ́kẹ̀ẹ́ ànábì náà إنما أنا بشر مثلكم أنت كما تنسوا فإذا نسيت فتكفرون هنا حديث ليس ما مسلم بذلك قال النبي صلى الله عليه وسلم أرجع بإمام في صلاة الأزهر أنا الواحد في الأزهر إلى الطعام فلا صلاة عليه الفجر أنا الواحد في الأزهر إلى الطعام صح wọ́n máa ń ṣẹlẹ̀ kí gbàgbé máa ń ṣe àwọn èèyàn gbàgbé ṣe ìmá ọ̀pá dandan kó tẹni tó wà lẹ́yìn ọ̀pá pàdùwọ̀ tó bá tó wọ́n fi ara àtọ́ka ti sọ̀ láti àwọn olè rántí pé bàbá kan àwọn ni bàbá yìí ti dé lọ sọ láti wá sí pé ẹ má bàa lè tẹ̀lé sí torí ẹ̀ lẹ́yìn pàtàkì púpọ̀ ẹ ló ti wá tó gbàdó ti dìde lọ sí rákẹ́lẹ̀ sàrò náta lólobó kójó ìjókòó dáná ti tó ó ti kẹjọ ọ̀sára ọwọ́ ń pẹlẹ lẹ́ẹ̀mejì lẹ́yìn tí sára láti sàmì ipá ti fi àlékún nínú sọ̀rẹ́ ọwọ́ sára náà ẹ̀yin rẹ̀ lọ́wọ́ sọ̀rọ̀ tí mo wí o ní iná náà lọ́jọ́ létí lókun èmi ọjọ́ kankan ọ̀bí bá gbìyàn ní ìtẹ́rí bàbá bàbá ìtẹ́rí bàbá bá gbogbo ìtẹ́rí bàbá. ànẹ́tì ìjọba ìtàrí ayé rẹ̀ rí olú ẹlẹ́dàá pépé ọmọ àgbèrè rẹ̀. ìwọ tó dúró tó lọ ìwọ tó dé ikú tọ̀sẹ̀ tó mẹ́kùnú rẹ lọ́yọ̀. ọmọ wa sọ̀rọ̀ ọmọ ajá jẹ̀ wá wájú. àwa là ń bá yín sọ̀rọ̀ àwa náà bóòlù àwọn àwọ lójú jẹ́ náà ẹ̀mí láwọn anáhà apálàjù àwọn anáhà àbọ̀ àà àwọn anáhà àbáwọ̀ anáhà ẹ̀mí anáhà kìí sàwọn anáhà torí ẹ̀ ìdáná àdàbẹ̀sọ̀ ọ̀mùmẹ̀sọ̀ ìyá abára bíi ti nílẹ̀ nílẹ̀ àti ẹ̀ bẹ́ẹ̀ ìyẹn bí wà látẹ́nu Muhammad sọ̀rọ̀ láàrin ìgbẹ́lẹ́ ìyàgbọ́n máa wà ní nítorí pé àwa ti ṣe ìránṣẹ́ àtìsáàdì ṣùgbọ́n ànájú lọ ìránṣẹ́ ọ̀lọ́ rárá ibi tá a ti ní ìjákulẹ̀ náà yẹn àwa kì í ṣe ọ̀kan nínú àwọn ẹni tó lo ara àwọn mọ̀lẹ́kà rẹ̀ èyí tó túmọ̀ sí pé jíjẹ́ ànábì dánábì dánábì jíjẹ́ ìránṣẹ́ sí ìránṣẹ́ jẹ́ ìránṣẹ́ ọ̀yọ́ kò ní kò sí díẹ̀. فيعتريه ما يعتري البشر انت ما انت لسنا من سنة لانا لعنا في ما فاق لعنا في ما استنطق لعنا في ما حكى لك أو النبي الله أنا من جاء أنا من ومن دعوة ثالث أو أنا وما سيئ أو النبي الله وانا من àwọn ànábì ọgbọ́ ìṣòro máa dé báwọn náà ìfọ́jú máa ti wọn àwọn náà máa ń bẹ ọgbọ́ nínú máa hàn abẹ́gbẹ́rún nítorí nínú ọjọ́ ìgbàgbọ́ bí ìgbà ti rìn àtàrà mi sí i. ń ta ọlọ́mọ àti sọ màmá ọgbà pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni a ti ṣe máa ń gbádùn bàbá wa ni. Mama tàbí gẹ́gẹ́ ní láti ṣe máa ń gbà ṣùgbọ́n ìgbà tí àjáde sọ̀rọ̀ bá àlùfẹ́lá èyí ṣe nínú kàdá mìíràn lóko títẹ̀ rẹ̀ bára yé sànúkọ lórúkà lọ́lẹ̀ àtàlẹ́. Àmọ́ máa bà oṣù nígbà tí. Àmọ́ máa bà oṣù nígbà tí. Láti wá ní ìgbéyìí ní sáré sáré tí àjẹlẹ bẹ́ẹ̀. إن علينا جمعه وقرآنه فإذا قرأناه فاتبع قرآنه ثم إن علينا بيانه قلوا هلأ قل إن النبي صلى الله عليه وسلم أقرأ في كتابنا كان الإمام صلى الله عليه آه، لم يكن الذين كفروا آه ọ̀rẹ́ àti èsì wọn tó káfẹ́ kí dà fún ọ lọ. Kálí, nítorí pé olú ẹlẹ́dàá wá sọ̀ níbi gbogbo àtìsí, níbi jíjẹ́ iṣẹ́ dá àfihàn. Ìtumọ̀ ayé pé ànábì jẹ́ màásùm nìyẹn. Ọ̀kan nù ìtumọ̀ rẹ̀ nù. Kò ní láti ṣe nínú fẹ́ta àfihàn. Ìrẹ́gbà ti làbí ìlú. Aláìlẹ́sí kan ọ̀kan náà àwọn Yahudi sọ́kà dáná ní wa Muhammad sọ̀rọ̀ wá àwọn àríwá rẹ̀ lẹ́lẹ́ tí ọmọ tó àmẹ́rin gbígbà tó ti ṣe nǹkan tí ò ti ṣe tí ọmọ ẹgbẹ́ gbígbà tó ò ṣe tó ti ṣe. lọ gbogbo ìdààmú bí àtàkì wọn kó bá àmì sọ̀rọ̀ bá àmì sẹ́lẹ̀ kò dé ní pẹ́tà fi rán àmì sọ̀rọ̀ bá àmì sẹ́lẹ̀. eléyìí iná lólu ẹlẹ́dàá ló fi yọ iṣẹ́ tó fi hàn lọ́wọ́ Muhammad sọ̀rọ̀ wà wà ní wà ní sọ́dà méjì ìgbà tó. amáwò láti fẹ́ sọ alẹ́ ti sọ̀dà. bàbá akató lébi kan kọ̀ọ̀rọ̀ ti ayé àkọkàlẹ̀. ó tún wá lórí láwùjọ tó fi bọ́yá nìkan ti ara ẹnìkan kọ̀ọ̀rọ̀. bàbá akató sọ̀dà ó wá lórí pé àlẹ́ ìṣàkíkọ̀ mọ̀rọ́tò lọ́rọ̀ ṣe sẹ́ni dọ́pọ̀ sí láàrin ẹ̀yìn náà kò wẹ́yìn yóò nà gáà níbo ni kò wẹ́yìn yóò nà gáà kò wá. ilé ìtọ́jú máa ti gbé ẹlẹ́bi gbàgbé ní wọ́n ń fi àwọn sọ̀hábà tí kò sẹ́ni tó pọ́n ní tó máa yà tó máa gbàgbé kọ́ra ní bẹ́ẹ̀ òbẹ́yìn òkùnà gá lọ́jọ́ kan nínú ẹni mẹ́rin dáná ti tọ́ka sí máa ń kọ́ nípa lọ́dọ̀ wọn òbẹ́yìn òkùnà tó ní òsì láàrin lónìí. ni máa wẹ́n ní ìmáàmù bá tó bá gbàgbé tó bá tó bá gbàgbé a nígbà yẹn tí wọ́n ti sọ láti tó ti sọ láti fi àwọn lọ́wọ́ wá sí òfin lọ́mí láti abojúkú láti ẹ̀sí. تقدرت الساعة وانشق القمر لمن اقتربت الصلاة اقتربت الصلاة اقتربت الساعة قلت imam ó ń bá sọ láti lọ ẹ̀kọ́tọ́rọ́ ẹ̀kọ́tọ́rọ́ ẹ̀kọ́tọ́rọ́ ẹ̀kọ́tọ́rọ́ ẹ̀kọ́tọ́rọ́ bá ti sáà lókùn àtọ́lá kẹ́yìn rẹ̀ lókè ó lọ sẹ́yìn rẹ̀ sẹ́yìn rẹ̀ tẹ́lẹ̀ bí kọ̀kọ́ ọ̀tọ́ ní tí wọ́n ti kọ̀kọ́ ó ṣe sọ láti jẹ́ lọ́tọ̀ kọ̀kọ́ òkùnkà tàkọ́ ọ̀rẹ́ yìí. dọ́ọ̀ alẹ́ bí gbàgbé àgbọ̀ هو يجي وجاي فرم قلت لا تراعي هذه الطوام كنت يبقى الفرق بين عامل الكتاب نوع الإنسان ولا النبي صلى الله عليه وسلم إنما أنت ليستهدي الله به إن إيسا في كتابه àbí torí pé ọmọ òfé tàtàrà àgbàtí èmi kò fi kan lélẹ̀ tí ò sí ti tẹ́lẹ̀ àbí ìfihàn ọ̀fẹ́ tẹ̀lé lẹ̀ ṣùgbọ́n kẹfẹ́ àbí máa tẹ̀lé lẹ̀. sẹ́nu pé ìnáwó ẹ̀fọ́ ànàmọ́tò òmìniròkọ́ àǹká kàmáàtà ìtọ́wò sẹ́yìn náà ní kí tòkẹ́lẹ́ ti rú ní èèyàn abára ti nílẹ̀ nínà màmá gbàgbé kékeré ti máa ń gbà á látara bánà ti gbàgbé láti mọ̀ pé kí ní kàjẹ́ ìdúró àṣà ìforíkalẹ̀ gbàgbé látara bánà ti gbàgbé níbi ìjọ péńté láti mọ̀ pé kí ní kàjẹ́ àlùfáàfù àlẹ́ àìmẹ́tì àlùfáàfù àlẹ́ àìmẹ́tì ìmọ̀ aráwọ̀ ìmáàmù ìmáàmù rẹ̀ látara àgbàgbé níbi ìwáyé torí rẹ̀ àwọn àgbàgbé àlẹ́ yìí máa wáyé olúkúlú ẹlẹ́ta fẹ́ kàtàrà rẹ̀ ọbẹ̀ tó mọ̀ kàtà rẹ̀ lórí ẹ̀ ilé ìbá yẹ wa. ọ̀rọ̀ náà sọ pé alára ẹ̀là abẹ́sọ̀rọ̀ mẹ́tìlọ́wọ́ bẹ́ẹ̀ máa jẹ́ kankan bí èsì yà abara dìbò fún òtítọ́ ṣùgbọ́n wọn kàn ló láti kàtà kó sùn wọn pẹ̀lú mọ́tò hapkin orí ìdàbí ha bọ́. òdodo ni wọ́n sọ lọ́wọ́ wọ́n bàjẹ́ làwọn ẹ̀ ọ̀ọ́ àná kí ló tún pé iwájà wọ́n àná ìwọ́n náà ń tajà àá ibẹ̀ ẹ̀dọ́ pé máa ńlá ọjọ́ ọkùnrin tó ẹni ọ̀sẹ̀ ìtọ́ta sí èso ìyàwó àwọn èèyàn náà ní nájà kìí sàwọn ọmọ kìí ṣe mọ̀láìkà náà sẹ́wọ̀n tó bẹ̀rẹ̀ náà làwọn ọmọ ọ̀nà àti yàtọ̀ láti fàá. عامل الإماجة ويأتي يعني من الأدواء عامل الإمام ودعاج أما ودعاج ثم أنت معنا السجيرين ما هو أنت أفضل قصي ولا بإنسان قال أقرب لنا فيا ووجع إذا أقربكم الله أوجع أوجع فالرواية الأسوأ له في قبل ẹja ẹta mẹ́wàá nítorí ta ló kọ́ bọ́lọ́ra wọ́n dá mi lọ wá lọ́ba lọ́ra wọ́n dá wọ́n dá wá wọ́n dá wọ́n dá lọ́ra wá lé bọ́lọ́ra wọ́n dá mi lọ ẹ̀dá wà lọ́wọ́ bó ti wá lọ́rùn káfíńra wọ́n dá mi lọ kí ló dé ẹ̀wá dà abẹ́ka mẹ́tò yìí àti ní ká tó kòtò ká lè mọ ikú àbàlẹ̀ àbà àtàrà òtún tó burúkú ẹgbẹ́ àjọpá náà sí. Àá akẹ́kẹ́ burúkú ọjọ́ àwọn ọ̀sẹ̀ lẹ́gbẹ̀ẹ́ náà láti gbé ibi òjú páyà. À ó lọ òfurufú rẹ̀ báwà lẹ́gbẹ̀ẹ́. Kò sí báwà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Ọ̀rọ̀ abẹ́ wa máa tún mi jẹ sí àárín ọmọ wa rẹ̀. Torí ẹ̀ lọ́wọ́ ti lọ orúkọ ọ̀sán ẹ̀ ló máa dáhùn fún wa. Ó báwọn bá lọ́wọ́ máa dada sí o. àgbẹ̀sẹ̀ àtijọ́lẹ̀ lọ́lọ́lẹ̀ lọ́lọ́lẹ̀ lọ́lẹ̀ ta ìjọ ó ti dàkú dàrú. tó àwọn tó àgbàgbà ní ẹ̀yìn náà ṣẹ̀kù wá. ayé pé ìwọ wọ́n bá lọ bẹ́ẹ̀. kí ló dé káwọ̀ tó bá lọ bẹ́ẹ̀. sẹ́wọ̀n kó wà lọ́wọ́ ní káwọ̀ àtàwọn pọ́ọ̀tì àbọ̀ ní káwọ̀ lọ́wọ́ sí ọ̀tún lè dà yí òtù ọ̀tún náà. àwọn tó àgbàgbà pọ̀ wọ́n dàbí lákàtí mẹ́lò lára tí lọ ní ìdá àtijẹ́ káàkiri ó jẹ́ lọ ní ìdíkọ́ oṣù gbọ́dọ̀ ó ti ní oṣù yàtọ̀ ní mo ti ra jẹ́ ìgbàtí ó lè bẹ̀rẹ̀ ọ̀fẹ́sẹ̀ kan ọ̀tọ̀ mo ní mo máa ń lọ máa fọ ẹsẹ̀ sọ́rẹ́ ìṣòro ara wọn ẹwà wọn sọ ara wọn gbà á lórí tí wọ́n fẹ́ gbà á dé kí wọ́n ti kó àwọn arọ́pà ní bí wọ́n á dá pàrọ̀ sí wa rẹ̀ wọ́n láti fẹ́ náà wọ́n ti máa ń fi ṣáìnà ló fẹ́ wọ́n láti kọ́ ọ̀gbìn sí kan. àná mi sọ̀rọ̀ bá àlùfẹ́ ẹ̀ṣẹ́ máa sọ̀rọ̀ àlùfẹ́ náà kíni ká máa sọ̀rọ̀ àlùfẹ́ lọ́wọ́ káàdì ìrọ̀lọ́wọ́ pọ̀tàkì tó dé máa ń wá lọ́kàdì lóyìn ọ̀bá rẹ̀ ní sọ ọkọ ìyẹn lè lè sọ̀kọ̀ wọlé. ṣùgbọ́n àwọn sàhábà àwọn ọ̀fẹ́ wà láti fẹ́ náà tó ti nà lórí ẹni màtá àti ìsọlọ́gbà àtúntà sọ fún sàábì kan ọ̀nì sáàbì wọn ní sàábì yìí máa ń tọ́jú mọ́tíláṣí ti ẹ̀ náà sáàbì tọrọ tọ̀ bá tó a ọ̀nà ẹ̀sọ́ mọ́ra ọkọ̀ pátákó bẹ́ẹ̀ jẹ́ nà wọ́n tọrọ kí máa kí máa kí máa kí máa pẹ̀lú ẹ̀ láì sẹ́yìn ẹ̀ gbogbo Modern 2000, ah, I remember. Modern 2024, oh, really, really, kẹ́ẹ̀kẹ́ fún mi ilẹ̀ tó tó wéde, ọ̀rá ní modern 2000, ó ti tó mú. Àtàrà fún ọba. Wọ́n ní pé èyí tó fẹ́, ẹlòmí lè أكرمكم الله قل أسألك الله فرقتك في الجنة إذا كان ما وحفظوه إلى الجنة أنا جاء غير ذلك تقول كنت أحكمية في الجنة أو أنت ما قلت بها torí pé tó bá ti máa bà ní àtúnwá tó di àná gbogbo lórí. Alájọ wa bọ̀ pé àìní aláàlá ti kẹ́mi kẹ́kẹ́rẹ́ tó dúró. Ràmí lọ lórí ara rẹ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ orí kan. Ràmí lọ lórí ara rẹ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ orí kan ní nbàlẹ̀ nbàrà kọ̀tọ́ ní dọ́mà àlùfẹ́nì wàá ti tẹ̀ ẹ̀ tonti pété ẹ̀rí òkèjọ́ àwọn àlùfẹ́nì láàyè náà ẹnu àhàdẹ́kùn láàyè náà ẹnu àhàdẹ́kùn mọ̀lẹ́dẹ́nì nájà àgbà lọ ẹnì náà ní òkè tonti pété ẹ̀rẹ̀ ní òkè wà àlùfẹ́nì wọ́n ní wàlá àdàrà wọn tó lọ tóbi tóbi wọn àná wàlá àdàrà ẹ̀rí là ẹ̀yìn ẹ̀sìn mẹ́lẹ̀ ni ọ̀pọ̀ ọ̀gbìn àti tó bá wọnú wa láti fi tẹ káyọ ìdèmí náà tòjú bá tẹ̀lé tẹ̀ wà lóṣù alùpùpù alùpùpù kòmọ́lì tẹ̀ náà orí tòmó ha lè máa fún tún gàmà lò wọ́n pè wọn àlùjẹ́nà tó ọ̀gbìn náà fi hàn àlùjẹ́nà náà yẹ àti tó kún rẹ̀ fún yọ nítorí tẹ̀ gbélé ayé tèmi tẹ̀ ẹni kan tẹ̀ kí wọ́n á lọ́wọ́ àlùjọ́ wà lẹ́yìn tí ilé ìrìsàn wọ́n wá ń ti kọ́ ọmọ ẹ̀sìn ìpàdé àtọ́lá ti nìkan nígbà tó ti gbogbo ìlà nìkan yọ fún mi nínú ọ̀pọ̀ ẹ̀mọ́ yìí nìkan tó ń kọ́ ọmọ itu ní ìlà pada? wá ń kọ́ ọmọ ẹ̀sìn ìpàdé àwọn olórí ilé tí sẹ́kẹ́ tó tó yílé àwọn máa ń sọ fún Jodoh, náà máa ń ti sọ̀dá ẹ máa ń ti sọ̀dá ti sọ̀dá ti ọ̀sẹ̀ ní bọ̀dá aláàbí ẹ máa ń ti sọ̀dá lórí ẹ̀ ọ̀hún ẹni tí èsè sọlá ti káàkiri àbẹ́yìn àwọn abẹ́ ẹ̀kọ́ àbámà ti kọ́kọ́ lọ rẹ láti òkú ẹni tí èbá ti ti sọlá ti káàkiri wọ́n ti ní lókùn ní bàbá mi máa ń wọ́n fọ́nrán lọ fún náà ìrọ̀lá kò túmọ̀ sí kàkà kò túmọ̀ sí kàkà kọ́dà yé wa ọkọ̀ mọ́tíláṣí bábá bábá ẹ̀sìn ní kiri wọ́n ti èsè sọlá ọ̀là tọ́tàpọ̀ ọ̀là tọ́tà eléyìí túmọ̀ sí ike ẹni táyì ti pé kọ́ ọ̀nyẹ ẹ̀sọ̀rọ̀ rẹ̀ fún ọlọ́ ọlọ́ọ̀dá lọ́ọ̀dà bọ̀ wọlé. Bẹ́ẹ̀ ṣe bá ti tẹ̀sí kò ní wà lẹ́nà. Kò ní wà lẹ́nà má tẹ̀ra rẹ̀ dání. Má tẹ̀ra rẹ̀ dání. Àṣetọ́ mi fi yọ pé tètè bì kan. O tún wá ní kó fún wọn lọ́tà. Àwọn ẹni tí ń tọ́ pé kò tó yire. Tó o ń bó káàkiri láti tẹ̀. Torí fóònù bá a tó yire. Tẹ́lẹ̀ ìlànà wa bá a. Ayẹ́ gbé ọlọ́jọ́ fi dàgbéyàwó yọ lábára yọ lábára èèyàn abara ara wọ̀ rárá ara wọ̀ rárá bọ́lá ti dàbí rọ́ o lè fọwọ́ rẹ kó o kíbọ náà kóla alákòóla ló máa ń gbóná púpọ̀ kò ló ń gbé lórí náà abẹ́là o ti gbọ́dọ̀ pé gbogbo ìtẹ́jú gbogbo ìtẹ́jú kọ̀ọ̀kan wá wá nìyẹn lóòrùn ní ṣe nígbà tó wọ́n máa ń kọ̀ra ọwọ́ tó lẹ́nu ìtàn náà bẹ́ẹ̀ ní gbogbo lọ́wọ́ nígbà ní náà ti ta jámọ́ lẹ́gbẹ̀ẹ́ náà jahanna àwọn sàhábà àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ àgbẹ̀wò Muhammad sọlọ́lá àwọn àgbẹ̀wò wa láàbí ọ̀gá lẹ́gbẹ̀ẹ́. àwọn afẹ́nu àwọn fi ẹnu àwọn fi yẹ̀dẹ̀ yẹn àwọn afẹ́nu yáàbò ama fẹ́ fi abájá mi sí lára ama ń pèlú orúkọ tí bàbá ti àlè òfin ama ròyìn rẹ̀ pẹ̀lú àwọn ròyìn àbùkù kọ̀tẹ̀tẹ̀ dé kọ̀tẹ̀tẹ̀ bẹ̀rẹ̀ o ti pẹ́ o ti bẹ̀ lọ́dọ̀ mi pápá látọ̀dọ̀ gbogbo ẹni táwọn máa ń pè kọ́ wá tó yẹ kọ́ wá tẹ̀sán dúró sẹ́ni tí máa ń pè ọ́ wọ́n fi ti wọ́n lójú balẹ̀ wọ́n fi ti wọ́n lára balẹ̀ wọ́n máa pè wọ́n lórúkọ gbogbo wọ́n máa lò ní wọn pẹ̀lú òròyìn àjà bọ́ọ̀sì ìjàwọ́ pẹ̀lú bàbá náà àwọn pé wọ́n kàn sọ pé wọ́n fi yàn wá ọwọ́ àwọn olúwa rẹ̀ àwọn náà wọ́n kàn sọ pé ọ̀rọ̀ ló wà máa rẹ̀ fún nàìjíríà rẹ̀ báyìí ẹ máa ṣe àwọn ọ̀hún lọ́wọ́ nìkan torí ẹ̀ lóluwa rẹ̀ tó sọ láti fòkò tó gbà fún ìyàwó ní ọ̀wọ́ kò bá àgbà ẹ̀ṣẹ̀ lọ bá torí ẹ̀ wọ́n ní láti tọ́jú àtúnṣe náà náà tó ti làwọn èèyàn rẹ̀ tí wọ́n kọ̀ láti gbàgbọ́ ni wọ́n ti pè lópè ni wọ́n ti pè lópè sọ lónìí sọ ọ̀gá wa àti ti wa mọ̀hánì sọ̀rọ̀ wá wà ní ìwà ó mà ní wọ́n sọ nípa rẹ̀ àwọn alákàtà ní ìgbà tó bá sọ gbígbẹ́ ní ọgbà ọ̀gbọ́n nìkan àwọn alága àti ọ̀rọ̀ ìjà àti gbogbo àwọn òkà pípé ìbẹ̀rù orí kúdà kóká. èèyàn lè tó tó torí rẹ gbogbo wọn wọn á máa tẹnu sáàkì àgbẹ̀lẹ̀ Muhammad sallallahu bá wa ní sallam wọn máa ní abẹ́lẹ́ tó rẹ sẹ́kọ̀rọ̀ wọn á dùn tó lọ jọ wọn. káàdì máa lọ bá dé tó ti gbẹ́ fẹ́ rí rẹ láì sọ lóṣù ẹ̀ lọ kó kìdá yẹn ń sẹ́yìn mọ́ ẹ̀ rí rẹ torí pé lọ́la tó lọ́la àná sallallahu alaihi wa sallam alukóra àti àná mi ò kéwòn. wọ́n ti gbọ́ èdè wọ́n gbọ́dọ̀ bá wọ́n gbọ́ èdè lára lọ́gà wọ́n yẹ sẹ́ni tí sọ̀rọ̀ sí kí lónìí wọ́n yẹ sẹ́ni tí sọ̀rọ̀ sí ti àwájú gbólóhùn dáàbò ti sọ̀rọ̀ lẹ́yìn ìta àtúnṣe wọ́n yẹ sí sẹ́ni tí sọ̀rọ̀ sí báni sọ̀rọ̀ sí awo ẹni tí ipa mẹ́ni lọ́wọ́ níbi tí ọ̀rọ̀ ti lòdì wọ́n gbọ́ débi hìn nígbà wọn bá wá bá lẹ́yìn bá àtúnṣe lọ tọ́sọ̀ pé táàkì ọ̀dá tọ́sọ̀ pé táàkì òkun wa ànájọ bá tẹnukọ àkùrá ni wọn máa ṣe èdè wọn ni èdè àwọn bàbá wọn àti bàbá ńlá wọn ni ṣùgbọ́n ti lẹ̀ kọjá gbogbo ìtàwọn máa ó ti dò gbogbo bí tí wọn ó ti dò tayọ gbogbo bí tí wọn rí ìrìnàjẹ ó kó ìtumọ̀ ńlá eléyìí ti kàdé láyà ó kó lọ́wọ́ ètò ọ̀gọ́rùn rẹ̀ sábà pápá lọ sí ìlú rẹ̀ dáta yìí. láàrin bá wá sí àkùrá nìkan bàbá ní kí wọ́n sọ lé ẹni kálukú ọba wọ̀ o wọn bá ní mọ táwọn òwì má wọn bá padà tọ́jú àwọn ẹni tó ara wọn títí tí ń kàn ó tó púpọ̀ tí máa ń lu yìí lọ èèyàn nífẹ̀ẹ́ kọ́ dákẹ́ gbogbo tí tọ́ba ti gbadé ni ó lè ti lu aago nínú ọkọ lóye kò lè jẹ́ ìgbàgbọ́ àbòdodo pátá nìkan ó tún ti fi dá rẹ̀ mú wọn náà rí rẹ̀ tó pé òkú ìjà alágbèéká àkéwì gbogbo nǹkan ìwọ́n fi àdébọ̀ Muhammad sọlọ́lá wa ni wà ló sẹ́lá. wọ́n ti ẹni wẹ̀rẹ̀ ìwọ ni wọ́n sọ àkùrá àdìsá rẹ̀ fún mi àkùrá tó rẹ̀ lọ. Àlọ́wọ́ olúwa wa rí ẹni tó ní làákà tí wọ́n sọ àkùrá àdìsá fún àbúrò wọ́n mọ̀ pé kìí ṣe ìwé wọ́n mọ̀ pé ọ̀parọ̀ ṣùgbọ́n wọ́n ti kàkà kò fẹ́ sìn ìwọ́ bẹ́ẹ̀ adájọ́ sọ ìgbọ́bìrì ọlọ́dẹ wọn náà tó tó pèsè sí ọlọ́ ọlọ́dẹ gbogbo ẹ̀yẹ tó tó pèsè sí ọlọ́ ní gbogbo ibi tẹ bá ara ní lókè pẹ̀ nínú ọmọ Yorùbá nínú ọmọ Haúsá Lárúbáwá ọmọ òyìnbó ọmọ France Germany àwọn sábàlùmá àwọn kòkòkò wọlé àtàwọn àtàkì àti gbogbo ẹ̀yà pátákà ní gbogbo ilé ayé àfihàn ìṣẹ́ o iṣẹ́ ńlá ní tẹ́tẹ́ ṣe ojú ọ̀nà àwọn ìránṣẹ́ ọlọ́ ọ̀nà lẹ́wà iṣẹ́ tó ka ní gbogbo tẹ́ ọ̀nà ní káàpé ní lọ síbi ẹ̀sìn ọlọ́ nítorí pọ̀ ní àwọn ànábì ọlọ́ olùwẹ̀lẹ́ àwọn náà tọ́ka sí nínú àtúrà ní alábàálẹ̀ gbogbo tẹ́ bá ka ó kúrú púpọ̀. لن يحصل بمسيئة الله ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المؤمنين فلا ينقصها بكل تلك الجبريل ينقص إلى قدر الله له كونها في الكتاب تدرس يعني يعني فقط نعم من المسيح قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أو أنا وقد السماء وسبحان الله وما أنا من المشركين ثم كل الإسلام أجمعهم منقل إلى قدر الله لو يعمل بأسلام عليك بل السبيل لا أن يعمل هذا يملك وقل الله إني أتوقع إن أعوذ بالله ادعو إلى سبيل ربك بالحكمة والموعظة الحسن وجاملهم بالتي هي أحسن فإن الله قال ما قلت فتصاب هو يدعى فلما إليه تصنع أتيك إليه تصنع ضغط لا تعني ما جاوانيا ما جاوانيا فلوي تصنع ما جاوانيا فلوي تصنع أكرمكم الله iṣẹ́ ńlá ní sí àwọn iṣẹ́ kékeré lọ sí ibi ẹ̀sìn ọlọ́ ẹ̀rọ gbàgbé ibi iṣẹ́ yẹn kékeré lọ sí ibi rẹ̀ kò ní iṣẹ́ tí ó kùn mọ́ àwọn iṣẹ́ pè láti gbọ́ nítorí pé ṣe lẹ́sẹ̀ sí wọn lọ́wọ́ iṣẹ́ tí wọ́n ṣe lọ́jọ́ ìgbàgbọ́ ìyẹn tá a máa ń pe káàpì tí kọ́ wá gba ìta ní tí wọ́n ṣe lọ́jọ́ ìṣẹ́bọ ìyẹn nígbà tá a máa ń pe olùṣẹ́bọ nígbà tí wọ́n ṣe ṣẹ́bọ tí ọlọ́wọ́ àìsàn ọjọ́ ìṣẹ́ tí ń fi kápá tẹ̀sẹ̀ láti nínú ìjọ. ẹ̀rọ kékeré níjẹ́ tí wọ́n lọ sí ilẹ̀ oní ẹ̀ ní kí wọ́n jáwọ́ wọ́n tí wọ́n kúrò nínú ẹ̀sẹ̀ ilé ìtòsí pé wọ́n já tó bá tẹ̀sẹ̀ tó mùsùlùmí ni àmọ́ tó tó jẹ́ tó ń tẹ̀sẹ̀. ẹ̀rọ kékeré níjẹ́ tí wọ́n lọ sí ilẹ̀ kò ní bá wọn láwọn láti fi sílẹ̀ nígbà tí wọ́n bá jẹ́ aládàáda rẹ̀ àwọn onídídá torí tó onídídá níṣẹ́ ní ṣe dídá ẹ̀sìn ọ̀wọ́ pé tó ń fi ẹ̀sìn ni bóun ṣe lè dá lọ́wọ́ wọ́ níbi ẹ̀sìn tí òun lè gbà kẹ́ẹ̀ẹ́ tí náà lọ́wọ́ ẹ̀sìn tòun. ẹ̀yin lẹ́yìn máa ń tẹ́sí lọ síbi rẹ̀ ní dáadáa ẹ̀yin lẹ́yìn máa ń ti ṣe láì dá tẹ́tẹ́tẹ́sí lọ́wọ́ rẹ̀ ọ̀dà tí ń gbé mímọ̀ sẹ́yìn mọ́ iná àti ṣe ń ta níbi kan tó mú kí ẹnu ní ọmọ akó níbi à wọn lọ síbi dáadáa láti gbé wọn ti nítorí pé sáfì wọn lọ títí rẹ̀ ní dáadáa òun náà ní bàbá gbogbo dáadáa sáfì wọn lọ títí rẹ̀ òun náà ní rere tí ṣe kárí gbogbo rere olú ẹlẹ́dàá wọn ní tòun ní ládàá lójú ọ̀nà àtúntún oríṣiríṣi ìṣòro bẹ́ẹ̀ máa bá pàdé oríṣiríṣi òkúta ìgbòlù yọ ọ̀tẹ̀ máa ti yín lọ́nà níbi àtúntẹ̀ bí wọ́n máa pè yín lórúkọ títí ìṣèṣe yín wọ́n máa pè yín lóríkì ìgbé france bá ti ní tí wọn ò fi rú rẹ̀ èyí láéláé wọn máa pè é láwọn olùkọ́ rárára àwọn àròyìn pálapàla èyí tí wọ́n fẹ́ tàtàrà àwọn olùkọ́ burúkú àti ìròyìn burúkú ìrírí òun náà ní pé bọ́yá àwọn lè tàtàrà rẹ̀ lé nídìnnà sí mímọ́ pa wọn àwọn lè tàtàrà rẹ̀ sọ ní bẹni tó ní ti àwọn ti dáadáa náà nítorí ìtẹ́pà ìyọ kò jẹ́ káwọn bá ẹ̀rí pé táwọn ti ọ̀dá àwọn sì máa ti sọ́dà ẹni tí wọ́n ti ọ̀dá ẹ̀yìn ẹ̀ máa ń pè wọ́n lọ sí ìdí dáadáa àwọn ọ̀gá akọni tí wọ́n wà díẹ̀ ìdí nì tí wọ́n fi tẹ̀ bàjẹ́ olú ẹlẹ́dàá wa yóò pín ẹ̀sì tí gbọ́dọ̀ láìpọ̀ gbogbo ìlú tó bá pín ẹ̀sì tí gbọ́dọ̀ láìpọ̀ gbogbo àpárá tó máa ń dá sí ẹ̀sì tí gbọ́dọ̀ láìpọ̀ gbogbo àlè tó máa ń hàn mẹ́ wọ́n ti ṣe é tó jù lọ fáwọn anáyẹ ọgbọ́n ìtòkìlá wọ́n ti ké fún ọ̀gá wa anabi wa Muhammad sallallahu alaihi wa sallam wọ́n ti ká nàbí òbínú kò bínú wọ́n ti ká nàbí ọjà kọjá wọ́n ti ká nàbí ọjà kọ àpè wọn anabi ọjà kọ púpọ̀ anabi pè wọn títí táwọn ti fà yé rẹ̀ lórí ẹ̀ ọ̀dọ̀ wa wa ìfẹ́ ńlá tẹ̀sí ẹ̀ o nítorí ìfẹ́niwa rọ́pò àwọn olùfẹ́niwa rọ́pò ìfẹ́ ńlá tẹ̀sí ẹ̀ má fi o nítorí àwọn ẹni tí ó á máa fẹ́ ẹ láti bàjẹ́ tó máa pẹ́ kọ́ńtẹ́ ẹ̀kọ́ láti bàjẹ́ àwọn ẹni tó máa kó ní ti dàrú ó ní ìgbàjẹ́ ti lọ́sítù àwọn wẹ̀ àwọn ẹni tó máa kó kí ni alágbèéká ó tó kún dáná ó tó kún dáná lọ bàbá rẹ òkú dání ẹ má pẹ́ kọ́ wa nítorí pé kí ni wàá bá tó sọ ẹnìyàn kò lóko ẹ ló dé sùn fún ẹ dé wọ́n sùn fún ntọ́ka látàkà máa ti lágbàá pé kó ló wá mẹ́tẹ̀ẹ́sì ní ayé wọ́n parí ti di ẹkún fún wọ́n ti lè gba ọdún wọn máa tẹ̀sí òdodo wọn lè ba àkótórí ẹ̀sẹ̀ tó òdodo báwọn náà lè ba àwọn ìdáni abẹ́ ọlọ́ ó ti wá láǹfààní pẹ̀lú màní àti ìmọ̀lẹ́ àbọ̀ á ó ti ní pẹ̀lú rẹ lọ́kàn ní màní tó ṣe wípé ìyá wọn ti àbọ̀ á lọ́sàn àti lóòrùn tí àbọ̀ á ní ti pẹ̀ fún wa tó bá di lọ́la tó dà sí yá rẹ abẹ́ ọlọ́ kan tí a ti gbàgbé nínú àbọ̀ á látàrí iṣẹ́ ọwọ́ ìṣẹ̀kọ́ abẹ ọlọ́ọ̀kọ́nà wa létí rẹ̀ kọ́nà wa lọ láti máa fi àkùrọ̀ ààyè láti máa fi làákàyè tí nǹkan tá à ń pè nínú rẹ̀ tó lu ẹlẹ́dàá ti wá lọ́sà nínú àwọn ẹni tó ń torí rẹ̀ láyé sí àti lọ́la tó ń dà sí tó bá ká àwọn ọmọ ọmọ ọmọ káfíń أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك